فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن ذكر الموت أمر أمر نبينا محمد نبينا محمد صلى الله عليه وسلم به واجعله من شيمة وعلامة الزاهد التقي فالموت حتم واجب على كل أو يقع لكل إنسان وهو مفارقة الروح للبدن وهذا الموت أمره بيد الله وهو قادر عليه تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عباد الله كونوا من الصالحين الذين وصفهم رسولنا محمد أنهم من الأقياء وإن من داب الظالمين ذكر الله وقد أوصانا رسولنا محمد أن نكثر أن نكثر من ذكر الله فقال أكثروا ذكر هذه اللذات الرسول لم يحدد الرسول لذكر الموت عددا أو مرات إنما ترك الأمر لنا وذلك يقع بتفاوت درجة إيماننا فبينما لا يتذكر الموت بعدها إلا عند الموت عند يعني رؤية الموت أو عند يقول ابن عمر رضي الله عنه إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء هذا وقف الله وبعد أترى إكفاء أتي إبيالهم سوى النبوة محمد هو أنا إلي النبي أو صحابة gbogbo أنت إلى ó ń sọ ìlànà nẹ́ẹ̀sì sọ́nà wọn ayélujára tó fi di abẹ́lọ́run kò fi ìkẹ́sí àtọ̀rọ̀ yìí kò fi káyọ̀ hàn ìrántí ikú nínú nǹkan tí ó jẹ́ dandan iná ni fún mùsùlùmí tó bá mọ nǹkan tó ń ṣe ní ayé ikú òun náà ni mufaraqatu ruhi lil badan òun ni kí ẹ̀mí. ó jáde kó ní ara wa yìí ẹ̀mí tí ń gbé ara tẹ́lẹ̀tẹ́lẹ̀ kókó níbẹ̀ kéèyàn ní ìgbàgbọ́ ipe ikú ọwọ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́ ẹni tí ó bá ní kí ó kú náà ní òkú ẹni bá ní kò ní sí kò nínú nǹkan tí yóò gbọdọ̀ rinlẹ̀ nínú ẹ̀mí mùsùlùmí mùsùlùmí ò gbọdọ̀ gbà pípé ayé ń pani alẹ́ yìí ayé wọ́n lè yí ọjọ́ òkú ẹni padà wọ́n lè dá ẹ̀mí yẹn ní ògbódò wọ́n lè má jẹ́ kéèyàn ó lo àsìkò téèyàn ó lò kò sí eléyìí lọ́wọ́ ẹ̀dá kankan lọ́wọ́ bá ti sọ́nà Qur'an tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli الذي خلق الموت والحياة olùwàbání èmi ni mo dá ikú èmi náà ni mo sì dá bíbẹ láyé tí ẹnìkan ò nípa rẹ̀ kò sí agbára rẹ̀ lọ́wọ́ ẹnìkan kan ẹ̀yẹ ló fi ọlọ́wọ́ ọba ẹ jẹ́ ká jẹ́ ẹni rí àwọn ẹni rí náà ni àwọn tó ṣe pé wọ́n máa rántí ikú ní gbogbo ìgbà ìrántí ikú من دأب الصالحين يشتي نيرني تريك النبي صلى الله عليه وسلم هو قال قوالا شيخي أما رتي كلق لقوبا النبي أكثروا ذكر هادم اللذات أما جكما قام لأنه شميعيه إما رتي هادم اللذات أن تمعوا وادم nǹkan tí máa ń ba adùn jẹ́ tábàwò àdéhùn yìí ànábì ní akérò ẹjẹ kó máa pọ̀ ànábì ò sọ yìí adad kò sọ yìí òǹkà kò sọ yìí ìgbà táwọn fi rántí kú yẹn àbí ni àbí ní kò sọ fún wa ọkọ̀ ni ní kó pọ̀ ní ìgbà tí máa rántí kò sọ pé lóṣooṣù ọkàn yẹn ẹjẹ kó pọ̀ kẹ́ ẹ máa rántí ikú nǹkan tó ṣe pé òun lè máa ń ba adùn jẹ́ sábà wo ọ̀rọ̀ yìí ànábì fi ọ̀rọ̀ yìí lẹ̀ fún wa ni òun náà máa ń pè ní amúrán mọ́kànlákò ànábì kan túlẹ̀ fún wa ní kátà máa rántí ikú ntí mo wá tí ó máa dájọ́ ìpè lágbájá yìí á bò ní ṣe rántí ikú tó ìgbàgbọ́ yẹn ni ó máa dájọ́ rẹ̀ bí ìgbàgbọ́ bá ṣe pọ̀ sí náà lè ṣe máa rántí ikú sí bí àìgbàgbọ́ bó bá ṣe pọ̀ sí fún yàn bí ìwà kù kíyàn tó bá ṣe pọ̀ sí náà lè ṣe máa gbàgbé ikú sí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a kì í rántí ikú tí bá ṣe kí njọba bá rí wọn ń gbé èèyàn bọ̀nù lẹ́lẹ̀ báyìí àbí tá a bá gbọ́ pé láwájá kú ìjọ náà lẹ́mí ló ti wá ní pé ah ìjọ kan lòun ló ti kú báyìí ọ̀rọ̀ tí náà nù ẹlẹ́mí ìgbà tó bá wọlé kí aláìsàn ẹni tó rẹ̀ tó rẹ̀ tó bá ti rẹ̀ àwọn èèyàn sábà máa ń ronú pé lẹ́yìn àárẹ̀ ikú ní nǹkan torúgbà yẹn lẹ́mí tó máa ń rántí ipe ah ah ìjọ kan làwọn ló kú ní ọ̀rọ̀ tí kú bẹ́ẹ̀ sì ni kọ̀yọ́kú bin Umar ẹni amẹ́lì sọ̀lọ́ sọ́lá sọ fún un pé là abdullahi ibn abbas ó ní ìdá amsayta fala tantazir as-sabah wa ìdá asbahta fala tantazir al-masa ó ní bí wọ́n ṣe máa rántí kú ní pé tó bá ti dàárọ̀ báyìí máa retí kó di ọ̀sán kó dalẹ̀ tálẹ́ bá tó dé bọ́ máa retí pé ó di àárọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìrántí ikú kí èròǹgbà yẹn ń gùn nílé ayé rẹpẹtẹ mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ralẹ̀ mo fẹ́ ṣoríṣiríṣi èmi náà fẹ́ dépò báyìí mo fẹ́ di báyìí fitrọtul insan àdámọ̀ mi nìyẹn ni kí n gbèrò pé mi náà fẹ́ di báyìí láyé nítsọ̀ mẹ́lẹ́ nìyẹn fàlà àárín ìbùkún kò sí láì sí ńlẹ̀ tìrúkọ́lọ́ ọba ní wọlé táǹkànà sí ibàjá mínísítírìà má gbàgbé ìpín tiẹ̀ náà nílé ayé tó bá ṣe wá ní ìrúgbà gbogbo nílé ayé kí n yóò máa ro dáadáa síra ẹni nílé ayé kí ọmọ wa ń tó dá nílé ayé ìyẹn ò túmọ̀ sípọ́ mi ènìyàn kó wá ti dẹ̀gbàgbé fún. أبو هريرة رضي الله عنه هنا النبي صلى الله عليه وسلم يقول الشيخ يقبر ife ẹni tó bá kọ́ ń jẹ́ àgbàlagbà yóò padà darúgbó àṣeyíkó yóò kàbọ̀ àgbàlagbà yóò sì darúgbó lẹ́yìn ìgbà tó bá darúgbó tán wọ̀nyẹ́ ọ̀bọ̀ ìrúkú jẹ́ sọ́dọ̀hù ara rẹ̀ ń ti gbó gbogbo ara tó yọ ọmọ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn yóò wá sí ìjọba yọ̀rọ̀ bí ara ọmọ kékeré ẹni tó bá ti rí àgbàlagbà rí tí àgbàlagbà bá ti ń wọ náìsì ẹ wo apá rẹ̀ ẹni kọ́ ọ̀rọ̀ yẹn sọ kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ bọ́mọ kékeré náà ò ti rí ọ̀rọ̀ yẹn sọ òbí àgbàlagbà dá pé nínú ẹ̀fẹ̀ ọ̀rọ̀ yẹn sọ fún fẹ́ràn apá báyìí tó àsìkò tó wọn ó sì ti lè ràn án àwọn bá ti di pé wọn náìtì eighty five náìtì kò tó bẹ́ẹ̀ yẹ kọ́bọ̀rọ̀ wọ́n yẹ bọ̀ ẹ̀fù jásàdù ara rẹ̀ ọ̀ lẹ̀ tó tó bá fún yẹn lẹ́sẹ̀ wọn gan lọ wóoru àbí kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó bá lóun náà yẹn ọ̀rọ̀ rẹ̀ ó ti yín sòtẹ́ bá lágbàlagbà tó burú àgbà ò tí dé ni àgbà òun kèdè dáadáa ìjọba gba bá dé ẹnìkan òní kọ sẹ́yìn rẹ̀ pé ah òun náà tó ẹ̀yìn ìgbóni àbí kọ́ pé yé ẹ̀yàn wọ̀nyí ah kàì sẹ́rí kàì tí ń ṣe òun pé ìbá ti da ìgbájúlọ̀ àwọn tó bá ta ìgbájúlọ̀ ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kò tí ẹ̀ lé rọ́ọ̀hún gbé onílé ọ̀sẹ̀ tóbi ọmọ ìké náà níjọ́ ọmọ nàìjíríà ní ọjọ́ ọmọ kékeré yìí ń ti dákun bá nígbà tó ọkàn wà lára rẹ̀ ni tó anabi sọlọ sọlọ ní pé àgbàlagbà yóò darúgbó ara rẹ̀ yóò sì lẹ̀ bára rẹ̀ ti wá lẹ̀ yẹn وقلبه شاب على الحب اثنين على حب اثنين انا بني اوكان يوتي ولودو yóò wá fẹ́ràn nǹkan méjì kan ọ̀dọ́ ni nǹkan méjì kọ́ máa jẹ́ nínú ẹ̀mí arúgbó òun àwọn kan ní pé túùlù lọ́ọ̀rì yóò sùn mọ́ wọn pẹ́kẹ́ mi wọn tó gùn náà wọn pẹ́kẹ́ mi wọn gùn wọ́n náà lè ẹ̀kú yìí ni ámì ámì ámì ọlọ́run jẹ gùn lẹ́bi ámì ámì ámì ámì tí ìbá ti fúngbà tó bá dé stéèjì ní ìtàn olùmí ọ̀wá ni ẹ̀dá kan ẹ̀dá kan ẹ̀mọ ìtàgbé ọ̀pọ̀lọ̀ ń yá síra rí tó o dojú ẹ̀ nínú tí ó yẹ kí mùsùlùmí kó mà òun náà ni pé tá a bá ń ṣàlàyé pé ikú ikú ìrántí ikú òun ni kí wọ́n máa mọ̀ pé anna al-mawta qaribun kó mọ ronú ní ọkàn rẹ pé ikú ti súnmọ́ ẹni tó bá mọ rí pé àsìkò tó ń kú ti súnmọ́ tó lásìkò tó yẹn kúkú mọ̀ ní ọlọ́run ọba ló mà ẹni tó bá mọ rí pé bóyá bóyá ṣe bóyá mo sì lè kú báyìí mo sì fẹ́ jáde rí o bóyá mo sì lè kú báyìí mo sì fẹ́ kírun yìí o fàyọ̀ sínú àmàlà ẹni yẹn iṣẹ́ rere ọmọ wa dáa sí ọmọ wa dáa sí kò ní ẹ̀sìn rẹ̀ yóò wọ́n adájọ́ àná ẹ̀sìn rẹ̀ lọ. àdìsọ́kàn rẹ̀ àkéda rẹ̀ ìkọjú sí ẹ̀sìn ọlọ́wọ́n ọba rẹ̀ tò ní ọmọ wa bẹ́tà ti yànnà lọ. títọ̀ láwọn adájọ́ tò ní lọ. ìrẹ̀ tó ní kàn ṣe ń lè ayé nù ẹni tí wọ́n ti kú nù. àmì tí kan lókè ẹ̀wọ̀n lẹ́ àkúnjọ́ kan àmọ̀ kúnjọ́ kan ẹ wá rí i pé àná ẹ̀sìn rẹ̀ ó tún dájọ́ ní lọ gbogbo ní kí ẹ ṣe láburú lánàá ní ń àbí gbogbo aburú àtàná yẹn náà ló ti kó fọwọ́ rẹ̀ náà gbogbo àwọn dáadáa tó yẹ kó ṣe kò ṣe etí rẹ̀ ń gbọ́ wọ́n pè sí létí àwọn aburú tó yẹ kó já òkò ńbẹ kò já òkò ńbẹ gbogbo àná ti ń sọ létí rẹ̀ ẹnìyẹn ń tara rẹ̀ jẹ ni tí wọ́n sọ pé ẹja máa rántí ọjọ́ tó kù àbíjọ́ tó kù ọ̀ nìkan ń sáré tó ẹnìyẹn ń sin rí ara rẹ̀ jẹ ni ọ̀rẹ́ ahọ́n lásán ni. تورا ذلك إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله بطني أينما تكون يدرككم الموت بب بتبوى في كبات الدين ودنانيه ọlọ́ni wọlé òkun tó fi ìhòòrò yẹn mú ṣe ìyàlẹ̀ tó kódà kẹsà kẹsà kẹsà lọ di ilé tó ṣe pé wọ́n kó àwọn irin géèjì ńláńlá kíkú mọ́ fi wá bá yín ìparọ́ ni ìrà ọmọ èèyàn tá kọ́lé tán nìsín àwọn àtìrà wa mọ́nú ẹ̀wọ̀n a ojú wíńdò bámu irin ńláńlá tó àtúnṣe síbi ẹnu lẹ́kùn sábà tó ń mọ géètì tán àtúnṣe géètì láńlá sí sábà mọ sẹ́yìn àtúnṣe géètì láńlá sí tó èso ní agbára kọ́lá ló fẹ́ pẹ̀lú túùfù ní òfìsí géètì rẹ̀ lẹ́yìn ìgbà yẹn yóò tó wá tó ń fa iná yóò tó wá fa ti gbogbo eré wáyà náà yóò fa ti gbogbo eré eré fẹ́ǹsì rẹ̀ torí kí ni kí àwọn olè àwọn apanikẹ́mọ̀bà lè wá nǹkan yọ kánà ní sá fún ọ ikú náà ni olùwà ni wàlẹ̀ kó ń tó fi wọ̀rọ̀ jẹ́ mọ̀ṣẹ́ ìyáda kọ́dà ká ẹ sá sínú ilé tó lágbára jù báyìí lọ ìjọ tí kò bá di ọkà mọ orí jẹ ọmọ èèyàn gan ti kiri mọ́lẹ́ ó ti pa rẹ̀ káwọn èèyàn tó pa ìgbà tó gbọ́ hé hé tó àwọn olórí bí wọlé tó ń gbẹ́nà wọ́n wá rí nìkan wọ́n kan wá yí ọlẹ́kùn kan sẹ́yìn tẹ̀mí ń gbà koja ọgbà lẹ̀ kọjá kó fún fẹ́ẹ́ síbẹ̀ wọ́n gbẹ́nà gbọ́dọ̀ sọ̀rọ̀ gánmọ́nà ara re tó ló ti gbogbo kíní yẹn gbogbo tí gbogbo fẹ́ẹ̀sì ti tuntun mi nìyẹn tó yẹ kó sọ tó yẹ kó fi sọ́ra rẹ̀ kó ni kéèyàn o ti حديث جابر بن عبد الله قل أي المؤمنين أكيد أنا مؤمنين ولي يبيجوا مسلمين ولي لا كيجوا النبي أكثرهم للموت ذكرى ولي أنتوا أشكي بوبوبا لما نسي كلكم لقوبا بطن وأحسن لما بعده استعدادا الذي ليلة ثم ثم يقال ما شكاله فيقول ọmọ ìpalẹ̀ máa ń ṣe kalẹ̀ dé ikú anabi ni ulẹ̀ ikẹl akéyà ulẹ̀ ikẹl akéyà aláwọn ni anabi ni àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn nù àwọn onílà aká èèyàn abubakar siddiq radiyallahu anhu a máa sọ a máa sọ nípa ọ̀rọ̀ kú kí ni kullu mri'in musabbahun fi ahlihi gbogbo mi nìyà tó bá ń dájí nílé rẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ wọ́n máa dájí ẹjọ́ máa jí ẹjọ́ máa sùn pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkọ wẹ̀lmọ́wùtù ẹ̀dùnà mi ń ṣe rọ́ọ̀kì náà ẹ̀lì bẹ́ẹ̀ sì ni ikú wọ́n sì súnmọ́ ni ju bàtà yẹn kéje lọ. ìwọ̀n ìbàtà ti máa ń súnmọ́ra wọn yẹn ikú ó súnmọ́ yẹn tó yẹ pé ó ti jí láàrin ilé rẹ ó ti tàwádà ó ṣe fẹ̀ ó ṣe oríṣiríṣi ikú ìtìsúnmọ́. بقي يوم كان آه نستنا مني نستنا مني سوى بقى في الديك أما جاور إلى من بيونني أبو درداء رضي الله عنه أني أضحكني بمؤمن بمؤمل الدنيا أضحكني مؤمل الدنيا والموت يطلبه وغافل ليس مع ليس ليس مغفولا عنه وضاحك يملأ فيه ولا يضري أرضي الله أم أسخطه Abu Darda ó ní ẹ̀rín a máa pa mí fún tó ṣe pé ó kọ ayé ilé yà kankankankankan tó yẹ pé ikú ti ń wá káàkiri wọlmọ́tò yẹtulùbù ẹni tó ṣe pé ó gbàgbé àtẹni tó gbàgbé òun náà tóun ti ẹ̀yà sáyé lẹ́yìn sọ́nà rẹ̀ fúlẹ̀ náà ikú gbàgbé òun náà tọba lọ sáfáyé ikú ń lé ọ gbòòlò sáfáyé ikú ń lé ọ. ó ní wọ́n dọ́ ṣìkùn yẹ́mlẹ̀ òfìyì wọlé ayé ọ̀gbìnrin ẹnìkan tó pé yọ́ máa rẹ́rìn tó pé áá ah, ah, ẹ̀rín òun yóò sá máa bímí ìfì wọ̀dọ́ ikún bímí ìfì ẹni tó máa gbogbo ẹnu rẹ́rìn gẹ́gẹ́ gbogbo gbà ẹ̀rín ni torí nǹkan tó ń dùn nínú ní rí ń dùn lára ọkọ ń dùn lára ìyàwó ń dùn lára ọmọ ń dùn lára dúkìá rẹ̀ wọlé ayé bèrè kọ́wá ní mà àrọ́bìyàn wọ̀ọ́hún am àkàtọ̀ gbé sọ́lọ́wọ́n ọba ní tó ń ṣe yẹn tí ń dùn mọ́ òun tó dùn mọ́ lọ́wọ́ àbí tí ó bí ọlọ́wọ́n ọba nínú ṣùgbọ́n kàkà rẹ̀ máa live comfortably pẹ̀lú family rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ yóò máa post wọn síbi tó dáa yóò máa kí wọn bọ̀ bí tó dáa yóò máa ṣe fáàrí ọmọ mi ti ṣe kíní báyìí ọmọ mi ti ti dé báyìí ní ibi báyìí mo tún wà nísìnyí àbí báyìí mo tún wà níka post báyìí ló tún ṣẹlẹ̀ sí wa níka kankan so kò wá ní ronú ṣé ìbínú ọlọ́run ni ó fi ń tẹ̀mí ni àbí lórí ìyọnu ọlọ́run ọba àbúdàdà òun ni ó máa ń sọ̀rọ̀ yẹn Al-Hasan al-Basri alayhi rahmatullah ìgbà tó ń sọ̀rọ̀ kú ó ní fọ́dọ̀ ẹlmọ́tù dúnìyà fọ́dọ̀ ẹlmọ́tù ọ̀dúnìyà ó ní ikú yìí ẹ̀yẹ ayé ikú yìí ọ̀yẹ̀pẹ̀rẹ̀ ayé wọ́lẹ̀m yẹ́tọ̀rọ̀ pèlèdè lóbìn faraha ó ní ayé ikú yìí kò fi ìdùnnú lẹ̀ kí ẹni tó bá nílà káyì ẹni tó bá nílà káyì ìdùnnú ikú kò ní fi àyè ìdùnnú lẹ̀ fún yàn sọ Umar ibn Abdul Aziz alayhi rahmatullah ìṣesí rẹ̀ ní pé sàmọ̀ pé kọ́lé ìfàní bí kí wọ́n jẹ́ president gbogbo àgbáyé bó ṣe wá rí yẹn náà yóò wá kó àwọn ulama al-fuqaha yóò wá kó àwọn àfáàjọ tó bá kó wọn jọ ní gbogbo alalẹ́ ó ti fún àfa kọ̀ọ̀kan ní ọjọ́ tiẹ̀ tó tó bá wá di pé ọ̀ẹ̀tẹ̀dẹ̀ kẹrù nílùmọ̀ yóò wá sọ fún àwọn míì nígbà mi ọ̀rọ̀ kú ni ẹ sọ wal qiyamati wal akhirah tó ní ẹ sọ ọjọ́ ọjọ́ gbé ní al ẹ sọ̀rọ̀ ọjọ́ kan yìí tó bá bẹ̀rẹ̀ sí ní sọ ثم يبقون حتى كان بين أيديهم جنازة حتى كأن بين أيديهم جنازة wọ́n wá ṣe ẹkún àwọn èèyàn máa wá hu bí ẹni pé òkú kú báyìí ni tó jẹ́ pé ọ̀rọ̀ ikú náà ni wọ́n ń gbọ́ ẹ̀rọ àwọn ní ìsẹ̀gbà kódà bí bá ti ń sìnkú yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ la yóò ti bẹ̀rẹ̀ àwàdà wọ́n pin lọ́wọ́ o bẹ̀rẹ̀ ló ti mọ̀ inú ló fi yẹ kó kálukú mọ́ ara rẹ̀ ọlọ́ọ̀ tó à ń gbé òkú kan bọ̀lẹ̀ ẹ sì mọ̀ rí àwọn yóò sì mọ̀ bẹ̀rẹ̀ àwàdà sàlájú òun fáwọn ọ̀kasọ̀ dáadáa lónìí kí n tiẹ̀ ẹ̀yọ́ kan bọ́ ẹ̀rẹ̀ alájú ah, pẹ̀lú àwàdà dé níbi so bóyá kó kálukú náà wà máa rántí pé bóun ti ṣàwádà ń jọ tèmi náà rè eléyìí ò ní sànú yẹn kankan tó kọ́lọ́kọ́ mọ́ sànú fún wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد فإن ذكر الموت والزهد عن الدنيا لم يعني ترك العمل الصالح والإنتاج المعاش الإنتاج في المعيشة وليس ذكر الموت داعيا إلى ترك السعي وطلب العلم فإنما هو دافع إلى السعي والاستكثار من الأعمال الصالحة اعلموا عباد الله أن لذكر الموت ثمرات ومن هذه الثمرات أنه يساعد الإنسان في تقليل الفرح على خير الدنيا ويسهل البعد عن الحسد قال رجاء بن حياة ما أكثر عبد ذكر الموت إلا ترك الحسد والفرح هذا وقف ونوضع أطريك أتيك يوم فوى محمد وقال رجاء النبي وتوقع هذا gbẹni tí ó ń tẹ̀lé ìlànà náà tó ti di ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà abẹ́lẹ́ òkú fi ìfẹ́ sí ọ̀rọ̀ yìí kò lè kárí ọ̀rọ̀. ìrántí ikú tí a ń ṣàlàyé rẹ̀ àbí ìrírí ayé sá pé mo jìnà sí gbogbo wàhálà ayé mo jẹ́ nítorí lọ zohot látara pé kí ni ìjọpẹ̀lẹ̀ ní òkú ni fà yé lẹ̀. ìyẹn ò túmọ̀ sí pé tárìkùlà ẹ̀mẹ́lì. والإنتاج في المعيشة وطلب التقدم في الحياة yóò túmọ̀ sí pé èèyàn wá ní ṣiṣẹ́ má kò túmọ̀ sí pé èèyàn wá ní wá ìlọsíwájú fúnra rẹ̀ mọ́ nílé ayé wọn ni tọ ọ̀rọ̀ kú wọ́n sọ yìí ayé pé kó káwọn wulẹ̀ wà lára wa mọ́ àwọn kúkú ń jọ kan náà ni àṣìṣẹ́ mọ́ àṣìṣe òwò mọ́ àwọn náà jẹ àwọn náà mú mọ́ ìyẹn kọ́ ìyẹn kọ́ ìyẹn kọ́ torí pé kí ni àṣẹ ọlọ́run ni pé ká wá iṣẹ́ ká ti ṣe rí ṣe àláàlì ká jẹun àláàlì bákan náà wọ́n tún ní kọ́lá mọ́tò gbàgbé náà sí ìbákan mi náà dúnìyà nítorí bá jẹ́ ìpín tiẹ̀ náà lé ayé má rẹ̀ ìpín tiẹ̀ kan ní máa wà lọ́nà haram máa wà lọ́nà haram ní ìsìn ọkàwé kọ́ wá nítọ̀ science ni mo ṣe tó ọkọ wa ní à ẹ̀rí ọ̀rọ̀ kú náà wọ́n sọ ikú pé ìjọkẹ̀lẹ̀ yóò kúkú kú ó jẹrọ àmọ́ bẹ́ẹ̀ kí máa ń kí ní wátẹ́ kankan káàkiri má à wátẹ́ wátẹ́ alẹ́ àdí àbí àwọn àfẹ́kẹ́ ní fẹ́yàwó má à ní lọ́kọ ẹ̀rọ islam ọ̀rọ̀ wa níyì òun tó ń tí wọ́n fẹ́ ká máa rí níbi ìrántí ikú tó ká máa rí tà ń pèrè àwa sí pé ká máa rántí ká máa rántí yìí tó kódà kò túmọ̀ sí pé yóò ní ní àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìgbádùn ayé kì í ṣe pé kútùbà mi ti ń sọ yìí pé mo ní ẹ kọ́lé kódà yóò sọ pé kéèyàn má ṣe ẹyìn kí electric security máa ń ṣe yẹn ìní kéèyàn má ṣe tó bá lówó rẹ̀ kọ́kàn rẹ̀ ò ti balẹ̀ débẹ̀ ṣé tó wọ́n náà ṣọ́ra rẹ̀ ni kódà kò ní pé bóyá olówó dáadáa kó gba ọlọ́pàá pé máa ń fọ́ mi àbí tọ́jú àwọn ẹ̀kọ́ mi kò sí ìkọtakura wọn rárá rárá àwọn gbọdọ̀ dán lójú pé ìjọ tọ́lọ̀ ń bá ló kú báyìí àsìkò tó kú báyìí ó kú náà ni. bọ́gláàrí púpù ní kéèyàn kọ́lé kọ́mọ́ ní bọ́gláàrí tó kẹ́ ẹ̀gbọ́ àti ọ̀tẹ́ ni ẹ̀yìn náà lẹ́tọ́ wọn ra bọ́gláàrí sílẹ̀ yín yìí à ah, irọ́ o ẹ̀yìn yìí wọn o. etí nǹkan ni kíkọ ọ̀rọ̀ nǹkan kan nínú nǹkan tọ́lọ́wọ́n bàbá ṣe fún yàn ní ìgbà tí àsìkò kú yẹn bá dé. tó bákan náà ntí ikú táwọn ń ṣàlàyé rẹ̀ pé ntí ẹni tí a tún àti pé lágbájá yẹn rán ti ikú òun náà ni ó yẹ kó máa tiyàn ilẹ̀ sikisar minal amẹ́lẹ̀ sọ́ọ̀lì kí iṣẹ́ rẹ̀ yẹn mọ wá pọ̀ iṣẹ́ rẹ̀ yẹn kọ́ máa pọ̀ ìjà òkú níbi ẹbọ kó máa pọ̀ fún yàn nítorí kó bá yẹn wájú ọlọ́run kí ọmọ pátì ẹbọ kúfúrú bídà nífàkì màáfi yẹn nípa àwọn ẹ̀ṣẹ̀ kí wọ́n jìnnà sí irú ẹni yẹn lè wọ́n fẹ́ aha wọ̀ yìí òun rántí kú lòótọ́ òun rántí kú lòótọ́ kí wọ́n bá rántí kú àwọn àǹfààní wà níbẹ̀ gan-an ara àwọn àǹfààní tó máa ń bẹ́ẹ̀ ni pé a máa jẹ́ kí gbogbo mọ̀sọ́ ìbò dúnìyà yóò hẹ́ wínú mọ̀sọ́ ìbò ikú rántí ìmọ̀ ń sọ gbogbo wàhálà ayé tí bá ń ṣẹlẹ̀ síyàn pàlá yóò sì máa dìbò fún yẹn tí a bá ti rántí ikú kábùl àṣdár ó ní mọ̀nà àrùfẹ́ mọ́wùtá هانت عليه مصائب الدنيا وهمومها ó ní ẹni tó lọ́nba ti ní kó kọ́rọ̀ kú kó da lójú tó dùdùdù nínú ọkàn rẹ̀ pé jọkàn yóò kún jọkàn tí kí ni ẹ ti wá wọnú iṣẹ́ rẹ̀ gbogbo tí ń jẹ́ mùsíbà ayé yìí tó bá ṣẹlẹ̀ sí yẹn wàláhì kí ni yóò fúyẹ́ lẹ́nu yẹn òní kakún ẹ̀ kúnà ní gbogbo yọ́pọ̀lá jásí kúnà ní jọ́kan náà ni so kìíní yẹn máa ń jẹ́ kí gbogbo wàhálà kó fúyẹ́ lẹ́nìyàn so ọmọ yẹn kú ọ̀nà ọ̀gbẹ́ dúkìá yẹn parẹ́ ẹjọ́ kan náà parẹ́ so bí kìíní yẹn ti lè kó dùnyàn tó dẹ́yìn bá ti rántí kìíní yẹn fi so bákan náà ìrántí ikú ó máa ń jẹ́ kí máa ń kọ́kàn yẹn ó ti payá. tó kì í ṣe kọ́kọ́ yẹn ó dọ̀tí ọgbọ́n wà sí ọwọ́nù làákàyè rẹ ọwọ́nù ọpọlọ rẹ yóò rọrùn fún ọ láti lò tẹ́ni tí kì í bá rántí ikú bẹ́ẹ̀ ṣe wà sí fún kò ní gbọ́ kò ní wọnú ọkàn rẹ̀ òun náà kọ́ ṣe ìtọ́nù yẹn ni ó ti súnmọ́ nítorí ikú bá rántí ikú kọ́dà sọ ọ̀nà táwọn ń gbà rántí ikú fún wa ó inna al-qalba la tasdah anábì ní sẹ́rí ọkàn ẹ̀ máa ń dọ̀tí ẹ̀ máa ń dógùn yọ̀rọ̀ rọ̀t anábì ní kama yasdahu al-hadid min al-ma tó pé tán bá kó irin sínú omi ibi tómi bá ń rìn síbẹ̀ bá kó irin síbẹ̀ tómi wà mẹ́tẹ́ wà kọrin síbẹ̀ yóò rí pé irin òun sì máa rọ̀t gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọkàn wa náà ṣe máa ń dọ̀tí ní máa ń dógùn ní máa ń dí pẹ́tà sọ ọkẹlùmíì Allahu akbar حسن الله حسن الله أن الخطايا لا تفوح أقول ما قام لي به ni ọlọ́run kan sànù wa àánú tọ́lọ́run ṣe fún wa ní ìsàdúrà bá ọlọ́run kan sànù wa àánú tọ́lọ́run ṣe fún wa náà ni pé ẹ̀ṣẹ̀ kì í rùn ẹ̀ṣẹ̀ yìí máa ń rùn sapẹ́tẹ̀ bá máa ń rùn ni áà àánú lè máa jòkó tira wa tó ìgbà tí ò wá ń rùn lọ́dọ̀ àwọn èèyàn wàláì ń rùn lọ́dọ̀ ọlọ́run ń rìn lọ́dọ̀ àwọn màláíkà tó náà mọ̀ pé ní ìdílé léyìí áà ẹwọ ọkàn eléyìí bó ṣe rí ọkàn yẹn ti dí pẹ́ta ọkàn lómi sì ni ọlọ́wọ́ bá ṣàánú rẹ ọkàn yẹn má anábì wa ni ẹni tọkàn rẹ bá dí pẹ́ta báyìí tó ti dọ̀tí ara ń tí máa ń fọ ọkàn má òun náà ni zikrul maut kí ọmọ rántí kú bákan náà wa qira'atul Qur'an kí ọmọ kàl Qur'an àbí tilawatul Qur'an kí ọmọ kàl Qur'an ìmọ̀ ń dí kọ́kàn má so ikú ìrántí ikú irinṣẹ́ ńláńlá ni láti fi fọ ọkàn má bákan náà ẹni tó bá máa rántí ikú ìmọ̀ ẹran yẹn lọ́wọ́ fi taqlidil farah a máa jẹ́ kí ìdùnnú yẹn pẹ̀lú ayé kó mọ níwọ̀n ìdùnnú yẹn pẹ̀lú ayé yóò mọ níwọ̀n ìṣẹ̀mọ̀ ẹni tí ìdùnnú rẹ bá mọ níwọ̀n pẹ̀lú ọ̀rọ̀ ayé fúnmi pẹ́ nìyẹn gan àti máa sáré lọ́nà tí ọ̀tọ̀ láti wáyé kíkún níṣẹ́ tí ó nira fún àti lọ lè wú ọmọ lọ́mọ àti lọ lè wú èèyàn nínú sàárè máa jó yóò lè fún àti máa ju olóńgbò máa ju ẹ kékété máa ju kíní máa súnná máa jó máa fi sóògùn yóò lè fún yàn ẹni tí bá rántí ikú pé áá kò sí kẹ eléyìí rẹ ṣé ẹ máa ní ẹ dábàá ọlọ́run bàbá yìí kó làbó kú náà ń fi máa jó níná tó ah, ah, kíní yẹn ẹ̀mí wọn fúyẹ́ ẹ̀mí wọn fúyẹ́ so ìmọ̀ ń jẹ́ kí ìdùnnú yẹn pẹ̀lú ayé kó mọ níwọ̀n ẹni tó bá máa rántí ikú tó ní ẹ̀mọ̀ pẹ́ẹ́lí tí ìdùnnú rẹ̀ tí ìdùnnú rẹ̀ bá ti mọ níwọ̀n pa ayé níbi pé ìwà ayé yẹn gan yóò ra wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá kan náà yóò sì sọ di yóò jẹ kó rọrùn fún yàn albu'du anil hasad ẹni tó bá máa rántí ikú yóò yí ara tí ẹ dẹ́mọ̀ ẹ̀ lára rẹ̀ ni pé ẹ̀sán yóò ní ara yóò lágbá lára rẹ̀ tó bá rí orí ọmọ ìyá rẹ̀ báyìí mú mọ̀ bí ni kó mọ̀ bí àyèmọ̀ rántí kó mọ̀ ń fà ẹ̀mẹ́ tó bá rántí kú tó ọ̀kan náà sọ́lá fún sọ bẹ́ẹ̀ ó lẹ́n tí man akthara dhikra al-mawt ó ní yasulu alayhi tarka ad-dunya al-far'u bid-dunya wal-hasad yóò rọrùn fún láti fi ìdùnnú nípa ayé lẹ̀ àti ìmọ̀ pẹ́ gan-an yà tó abẹ́lẹ́ wọn bá wọn ṣàṣewálẹ̀ ní tí yóò rántí ikú tó ká lékún níṣẹ́ rí sí ká jìnà sí iṣẹ́ burúkú tó lẹ́nu tó ṣe pé nígbà tí òun náà bá rántí ikú ọkàn rẹ̀ ó ti balẹ̀ títí kó bá dé lónìí tán kọ́lọ̀ kọ́mọ́ṣà ti ti ń bá wọn rẹ̀ pàdé àmẹ́sẹ̀ pé ẹrù gan ẹrù gan ẹrù gan ọmọ bàwọn náà pé hey iṣẹ́ yóò fi gbé déwájú ọlọ́run ẹ̀mí ẹlòmíì sì le lẹ́yìn kúkú lọ́wọ́ kàn انه ها شيطان صلى بارا لي جوتي انا قلت يا كل كل يا شيطان لا يا روني اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطانة الصالح يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار